ìtò ń bẹnu súnnà tẹwàá fẹ́ ṣẹ̀sìn ó tó yí ṣe ní gbogbo àwọn àgbélẹ̀rọ ń tẹ́ǹṣe lọ nítàwọn èèyàn sọ fi dáràn lọ́wọ́ yín ni ẹ wà torí pé ẹ ní iṣu pẹ̀lú àbúrò yìí kan ẹ kan ẹ sọ yẹn náà di kìíní ṣé èèyàn kan ló ní káyìn má ní irùngbọ̀n kábúrò yín ní irùngbọ̀n ni àbí èèyàn kan ló sọ pé kíyàwó àbúrò yín máa bojú kíyàwó tí máa bojú tí ó fi wá di pé à ń àtàkì ọ̀rọ̀ ìjáàbù ìjáàbù àníkò èèyàn bọ̀ ìjábò ṣe kí ṣọ́nà yẹn so gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹni tó bá understand tó lọ hama ìgbà tó di fún attack Saudi torí pé wọ́n gbowó kan wá ni wọ́n gbé kalẹ̀ ṣe èmi ní ìṣe mò ń gbowó lọ́wọ́ ìjọba Saudi ní àbí mo mọ̀ wọ́n ṣùgbọ́n ẹ parọ́ náà ìjọba Saudi òun ló ń finance wọn òun ló ń ṣe kínní àwọn bàbá tó ń jòkó kalẹ̀ yìí sì wọ́n mọ̀ wá dáadáa ní àwọn tọ́lọ̀ láti lè fi ṣe àrùn súnà díẹ̀díẹ̀ òun lè léyìí so kò ń ṣe wípé òkè owó Saudi kan wọ́n gbé kiri kò ń ṣe wọ̀ láti gbowó Saudi owó ìlú Islamu ní kán máa gbé aláàlí ní tó pure ẹ̀yin náà dẹ̀ gbà bàbá yín gbà kan tó kú ẹ̀yin náà tún gbà èyí tó fẹ́ fún yín tí wọ́n fún yín mọ́ òun ló di wàhálà yóò ṣe wá jẹ́ nǹkan tá a fi máa takò àwọn èèyàn kan yìí ẹ jẹ́ àdírẹ́sì ìlú tó wà ńlẹ̀ tẹ bá lẹ́rìí wípé kẹ ẹ máa forí èèyàn ṣo nǹkan yìí àbí kẹ ẹ máa tẹ́yẹ pẹ̀ kẹ ẹ máa wọṣẹ́ fáwọn ẹ̀pẹ́ rí yẹn jáde ìyẹn ní tá a níjì ẹ jẹ́ àdìskọ́sì mọ̀ tó bá ṣe wípé nǹkan tá a ń sọ ní pé ọlọ́wọ́n ọba kò sí lókè kò sí sálẹ̀ kò sí wájú kò sí lọ́tù kò sí lọ́sì eléyìí tó bá ṣe pé yẹn ni àkídà yín ẹ sọ káwọn èèyàn mọ̀ kẹ sọ létí ìyá arúgbó ìpè ẹ̀fọ́ létí ìyá arúgbó ni pé ọlọ́wọ́n ọba ọba tí ò nímọ̀ ni àbí kò gbọ́rọ̀ àbí ọba tí ò ṣe lẹ́yìn ni intan pèpè sí kò ń ṣe nǹkan tó strange intanẹ́tì fún àwọn sàhábà lé lórí ni ẹ̀yin lẹ́mọ́ bí tẹ́ kiri gbogbo àwọn pàǹtí tẹ́ ń gbé káàkiri tó ló bá fẹ́ búyàn ní nǹkan yóò búyàn ní nǹkan dandan kọ́ ni kò parọ́ fún kò tí ò ṣe kò lóhun ló ń ṣe àwọn èèyàn wọ́n ti wà bored wọ́n ti wà tired of gbogbo irọ́ pípa tá a fi ń gbó lọ́wọ́ wọn nìí sọ ohun tó jòdòdò fún yìí ẹni tó bá fún ẹ ó fún ẹ ẹni tó wà rẹ̀ ní fún ẹ kò ní fún ẹ so ní táwọn èèyàn ń takò òní gbogbo irọ́ tẹ̀ ń pa fáwọn èèyàn ni so eléyìí ni nǹkan tó pàtàkì ká mọ̀ ẹni Boko Haram ní kíní kan ní àwa wá àti wa ó wà in hundreds ni kò kì í ṣe intense gan tó ṣe pa fi takò gbogbo àwọn èèyàn bẹ́ẹ̀ so a ní problem pẹ̀lú ìjọba ẹ̀ lérí mo ti bọ́ta ìjọ kan tí mo wá ń fàyà Buhari nìyí àbí o ń fáyà gọ́vnọ̀ kan ni o ń ṣe ìlànà alùsùnà ìjọba ò ní mistake àwa gẹ́gẹ́ fọ́ra wá láwọn mistakes ti wá so mistakes ìjọba ò ń ṣe public lórí yẹn so fi wá wá káàkiri àwa àti ní wípé ẹ̀ ń ṣe àwọn èèyàn lọ́nà ẹ̀ ń parọ́ fáwọn èèyàn ẹ̀ ń àwọn èèyàn lọ́nà èrú so ẹ̀ bá dẹ̀ jẹ́ tó ń bẹnu alukur'an àti sunna kárí sọ̀rọ̀ láwàá náà. jazakum allah khairan ẹ̀rí pé àwọn àlàyé yẹn ó ń wọra bákan bákan tí a bá ní kí á mọ̀ tẹ lọ bẹ́ẹ̀ àsìkò tí a tó kún bí a fẹ́ ṣe díẹ̀ ẹ̀rí torí ọkùnrin yìí lásán gan fún rẹ̀ ó nídìí ọ̀rọ̀ tí ó kára báyìí nígbà tí yẹn bá ní sàábà nábì dẹ̀dẹ̀ wù rẹ̀ ni bàtọ̀ wá bí wá ní àṣùn wá gbé ibu ni tábàkù bá bá tẹ pé ṣé wàá dá mọ́ dẹ̀dẹ̀rù rẹ ni ṣé ó dùn létí tiẹ̀ náà tó àwọn nǹkan báyẹn sàádọ́ ànábì sallallahu alaihi wasallam ń ṣe tá a mọ́ fi ń ta yín bọ́ bá fi sàádọ́ ànábì ta yín wọ́n fi bá bá tiẹ̀ náà ta yín wọ́n fi gbogbo ọ̀ràn rẹ náà wọ́n fi ta yín tó kò dẹ̀ ṣe nǹkan tí a máa jà lé lérí pé wọ́n bu ẹni ibú náà nínú pinlẹ̀ kọ́lọ́mọ alákòóbá fi mọ̀nà kó dẹ̀ tún gbogbo wa ṣe àsìkò tí àwọn ìmú wa fún wa ti tó kódà ìbéèrè kan wà ń bí ṣùgbọ́n kí làwọn à ìbú òbí tù ló fẹ́ lù ní tó ọ̀dà ayì ní àsìkò tó pọ̀ nù ìjọba fún lọ kẹrọ ọwọ́ yẹn lèmi ń wò pé ó ti fẹ́ dé twelve mú mọ̀ pé kan wà ní one. àwẹ̀ àwẹ̀. àyàkùnmọ̀lá ní gbòmí tó. àyàkùn ó dáa kọ́kọ́ gba ìbéèrè kan kí n tó ka èyí sí ọkọ̀ yìí náà no bàbá ẹ̀hẹ́n. Hmm. tí àwọn ọmọ ẹ̀rọ béèrè nìyẹn wọ́n béèrè pé lára ìrújú tí wọ́n mọ́ ń kó wá nípa ọmọ kan ti jáde o àwọn amọ̀ ní kí àwọn ọmọ bẹ̀rẹ̀ fún bàbá yẹn tó mọ́ bẹ̀rẹ̀ fún yẹ ẹ̀ ìjátá nábì dá nábì ádámà ìbò ló ní kí wọ́n tẹríba fún ànábì ádám ní àwọn màláìkà bó lọ ti tẹríba wọn ni kí àwọn àfáwà tí wọ́n ṣàlàyé àwọn kan báyìí àwọn àfáwà ti yànnà náà ó ti yanjú wọn ọ̀rọ̀ náà lọ ń bẹ̀ ṣùgbọ́n nígbà tí yóò bá nìkan tí ó mọ̀ sọ ní àwùjọ mọ́ nǹkan tí ó mọ̀ fún wa náà nìyẹn náà káwọn ṣe ìkọ̀ àti wọn bá dáhùn. naam ọ̀rọ̀ kíkí ẹni nínú Islam kò ṣe nǹkan tí ó pamọ́ kò sì rújú rárá òun náà ní ká sálámà salamu alaikum kẹni ẹ̀nà dá ló ń gbé wa alaikum salam tí ó tún tẹ̀lé òun náà ní kí a bá ọwọ́ láàrin ọkùnrin sọ́kùnrin àbí obìnrin sí obìnrin. so eléyìí ni kíkí islam àmọ́ pé à ń tẹ̀ à ń kúnlẹ̀ so à ń dọ̀bálẹ̀ so eléyìí ọ̀tà kò ìlànà tí anabi sallallahu alaihi gbé wa ṣé wàá rí ìdí ẹ̀sọ́ yẹn ọ̀kan nínú àwọn ṣubúhà ẹni pé ìdá ọ̀rọ̀ rú tí àwọn ènìyàn máa ń sọ ni wọ́n ní ìgbà tí ẹ̀yin ní kò dáa ká wa. kí ló dé tí ọlọ́run fi ní kí àwọn màláíkà kí wọ́n tẹríba fún nàbí Allahi Adam sọ̀rọ̀ yìí tí ẹ̀ bá ti kọ́kọ́ wò náà yọ kọ́ rí pé ọ̀rọ̀ yẹn kò sí máa fi kí wọ́n fi justify ara wọn kí wọ́n fi wéra wọn torí pé kí ni àwa nìsín ẹni tí ó kéré làwọn ọmọ ní kó máa tẹ̀ fún àgbàlagbà á ní kó kúnlẹ̀ kí àgbàlagbà tó ẹni tó kéré ni àmọ́ Nabiyullahi Adam ní dídá ọba àwọn màláíkà láyé ni kìyàs ma'al farik náà làwọn fáwọn ń pè yẹn tí ò ṣe fi wéra wọn náà fi ń wéra wọn tó bá ṣe pé nìsín ọ̀nà tó náà yẹn fi lè mú tó bá ṣe pé ọmọ èké ní mọ́tò fàgbàlagbà pé ẹ̀ẹ́kúnlẹ̀ kí ni sọ tẹ́lẹ̀ rí pé anabi adam àwọn màláíkà kúnlẹ̀ kí ọ̀rọ̀ yẹn wọlé tó kò lọ tó káwá ní ọ̀dà báwọn náà ṣe ṣe tó a pé yìnbọn balẹ̀ ṣẹ́ni kọ́kọ́ gẹ́ tẹ̀lé yìnbọn náà ẹ̀yin gẹ́gẹ́ tẹ́ bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ mọ̀ ń sọ ọ̀rọ̀ ó ti kọ́kọ́ kílẹ̀ báwọn ipe ẹ̀rí òun kò tiẹ̀ kọ́kọ́ lọ fún náà tọ̀ torí àgbàlagbà làwọn màláíkà ojú wọn náà fi dá àdáhùn báyìí èyí wà ní ọ̀rọ̀ tó wà ń bẹ̀ ni pé àṣẹ ọlọ́run ọba iná ẹ̀ ní nítorí ìmọ̀ Ibn Kathir sọ nìyẹn tí pé ọlọ́run lọ pa àwọn màláíkà láṣẹ òun ló sì máa ń pàṣẹ tó bá wù òun ló sì máa ń ṣòfin bá ti fẹ́ ó ní ẹ̀tẹ́ríba fún Adam ìtẹ́ríba yẹn ọ̀nà méjì ló gbà wá àwọn kan ní wọ́n ní kí wọ́n kàn tẹ orí ba kọ̀kọ̀rọ̀ àwọn kan ní wọ́n ní kàn forí kanlẹ̀ gángan bọ̀ tó clear jù ni pé nínú ọ̀rọ̀ ni pé kò ṣe kí wọ́n forí kalẹ̀ gangan ìnà ìnà náà ni wọ́n ṣe wọ́n tẹ́ kọ̀kọ̀rọ̀ ni so títẹ̀ wọn wá ní àṣẹ ọlọ́run ni tọ̀ àṣẹ ọlọ́run èyí náà ló tún wá fún àwọn àlùmọ́ ànábì sallallahu alaihi wasallam wípé àwọn ò gbọdọ̀ ṣe fún ẹ̀dá ọlọ́run ọba kankan náà sọ̀rọ̀ tó wà ní tíra ni tó clear tí ò rújú tó ń bẹ nínú kẹsí ń bẹ kọ́ra nínú jàlálẹ́ nìyí ó wà ń bẹ́ẹ̀ tí n máa ń láìkiri àwọn tíra báyìí ni kí mo mọ̀ pé táwọn bàbá yìí àwọn tán mọ̀ náà nù tó bá bá wọn ni a ah, èèyàn mọ̀ yìí dé nbẹ́ ló kúrú tùbí nbẹ́ mbẹ́ tuntun ni pé kò jẹ́ òfin fáwọn àmọ́ a gbọ́dọ̀ tẹ̀sán ìdá kankan àfọlọ́run tó láti fi kì í tó eléyìí ni ìlànà tàn Nabi sallallahu alaihi wasallam tèmi tó wá máa mú ọ̀rọ̀ kan wá báyìí òun ni pé tó bá ní àwọn kẹsẹ̀sẹ̀ dé tó jẹ́ ẹ̀ẹ́dẹ́tàn wíwò gangan ni máa ń yìí wọ́n ṣẹ̀ṣẹ̀ dé ní àṣẹ̀ṣẹ̀ dé o àṣẹ̀ṣẹ̀ dé o bàbá kamali òun náà sọ o ọsọ bàbá yẹn náà tó wá ń kó ti ibùdó kó díẹ̀ ni ibùdó kó díẹ̀ ni tẹ́nìkan bẹ lè tẹ̀fẹ́ nìkan ẹni yẹn àtẹ̀ntọ́ tẹ̀k àtẹ̀ntọ́ tẹ̀k kí àwọn méjì òrùjọ wájú ọlọ́run so ibùn ẹ̀yìn eh, bàbá amẹ̀ríkà sí náà òun náà sọ. So, so eléyìí túmọ̀ sí pé kì í ṣe pa ẹsẹ̀ dé tí wọ́n fẹ́ fi yẹn òsè nìyẹn pé ẹni tó bá ní èèyàn ọ̀sẹ̀ kíyàn kọ ẹsẹ̀ dé tó ti ń bẹ tipẹ́tipẹ́ ni so òun náà ni kí ọlọ́run bá kó ṣe àlékún àgbóyè ẹ̀sìn rẹ̀ fún wa jù báyìí lọ so kọjá kí ọmọ tẹ̀ kíyàn so ìkúnlẹ̀ ni ìtẹríba ni ìkúnlẹ̀ ni ẹ wá lẹ́lùmí ní àtàkọ́jọ́ sọ̀rọ̀ ńlọrin jò so wọ́n ní ẹ kò sí nǹkan kan káwọn ọmọ kúnlẹ̀ mo ti wọ́n mọ̀ pé kíní kan bẹ tí ó kórira mo ní tí wọ́n bá ní kó dọ̀bálẹ̀ ń kọ́ nìsín láti fi kíyàn ó lóun lè ṣe yíhun mo ní kí ló lè mọ́ mu ọ ṣe à ó ní ẹ̀kọ́ dání à túùfù tí òbí dá fún mi à ní àwọn èsì bẹ́ẹ̀ ńlọrin à ṣé túùfù nu kí ni bá ní èmi láìkì ẹ̀yìn mọ̀ tẹ́lẹ̀ kan bá lóun láìkì ẹ̀ nísìnyí ẹ onílẹ̀ yorùbá wọn ni àwọn lọrin àwọn ni àwọn onílẹ̀ yìí lọrin ọ̀rọ̀ lọrin tiẹ̀ ní ẹni yìí nǹkan ọláwọn èsì ń ta àwọn kọ́ran àwọn yorùbá ni máa ń ṣe yíhun ní ilẹ̀ ọ̀nà ilẹ̀ west ni máa ń ṣe mo ń tọ́ bá lọ bẹ̀ tó fẹ́ lọ lè fẹ́yàwó tí wọ́n láwọn ò ní fún yàwó àfi kọ́ dọ̀bálẹ̀ olóhùn ní dọ̀bálẹ̀ o mo ní aláṣejù ni ọ́ tí wọ́n náà ń pè mí ní aláṣejù ní sẹ́mi ní ìkúnlẹ̀ kíyàn wọ́n ní ok mo ní sórí ní tí wọ́n mọ̀ tó kọ ní ìrora láti dọ̀bálẹ̀ o èmi mọ̀ jù ọ lọ ló fi kó mi náà nírira láti fi tẹ̀ kíyàn tó bá ṣe yanjú ọ̀rọ̀ nù tòun náà ni pé kí a máa kúnlẹ̀ kíyàn ìlànà anabi sallallahu alaihi wasallam wallahu a'lam. jazakumullahu khairan yẹ ọmọ la wa san wa san ránṣẹ́ náà. Ah. àbẹ́ kí nọ́mbà kí ni ẹ kí ó kọ̀ púpọ̀ jù jùlọ bá ṣe ń balọ̀ yìí Oya, yá. wàá yí sọ́dọ̀ mo bá wọn ṣètò àti gbọ́ ìbéèrè yẹn. adáhùn alákọ̀ọ́kọ́ yẹn ìsádọ́bà adáhùn ẹlẹ́kẹ̀ẹ́jì náà nípa ọ̀rọ̀ kí n orí ẹni tó ń ṣe àìdá kí ló bíyàn dé lẹ́bù pé mi ní sọ̀rọ̀ sí ọmọ so ó wà nínú súnà Nabi sallallahu alaihi wasallam ọ̀nà ń pè ní hajiru al-mukhalif aw al-muqtada so àmọ́ yẹn gbọ́dọ̀ sọ àwọn nǹkan kan nípa pé o fẹ́ yànyàn lódì ẹni tó fẹ́ kí má tó wá sí pé ẹni tó fẹ́ kí tó ọ̀ ń kí wá nìyẹn ní kí má títí bá ti kí má yóò kàlà yóò dùn ún o lè ṣẹ́rí rẹ̀ kó níbi aburú òun kò sí yẹn bá ṣe bẹ́ẹ̀ fún ọ̀dà torí pé kọ́ra àwọn fáwọn ń sọ pé kíyàn yan oníbẹ̀dà lódì pé ogun ni ogun tí ẹ máa fi ń ṣe ìwòsàn ẹni tí àìsàn bídí àbá ń lára rẹ̀ so tó bá ti kí mọ́ lè wò pé ah kí ló wá dé báyìí wọn ah iṣẹ́ ìṣe náà ní ìfi sálámà sí mi ò pé mi ò ní máa kí yín mọ́gàn so èyí òun a jẹ pé ó lè wúlò fẹ́ nìyẹn kó kù níbi àbúrò so ìgbà míì ó lè jẹ́ pé nìyẹn èyàn mọ̀ pé kò wúlò fún un àmọ́ ìwọ fẹ́ yàn lódì látara pé kíni ọfẹ́ protect ara rẹ̀ kí mi ní dá sí ọmọ ọmọ wàá gba ní tí mo mà jẹ́ mọ́ mi lára ẹlòmí ń bẹ bídà rẹ̀ dé ó gbópọn débi pé tó bá pàdé rẹ̀ wọ́n ti ní wo ti màá kan púpọ̀ tó lè fi dìbẹ́ǹd ara rẹ̀ tòtí ó sì parí rẹ̀ tó dá ṣubú àkàlẹ̀ ní kílẹ̀ ń bá kígà ṣòkòtò tẹ́yìn lọ lè ń sọ pé ń fà sókè yìí nìsín wọ́n ń tàn yín jẹ ni Abubakar ṣòkòtò rẹ̀ máa ń ṣe bákanbákan tó ti bẹ̀rẹ̀ títí tí wò sí máa tó fi ṣe dárò gbogbo àwọn ṣubú àyè irú ẹni yẹn kí n sá fún un kí ọmọ dà sí mọ́ nítorí pé èèyàn fi sùn ti ara èèyàn so ọ̀nà kẹta òun ni pé kéèyàn rí ẹni tí ó ń ṣe bídà tí ó ní mi ní dá sí mọ́ kì ṣe pé yóò jáwọ́ kó mi bídà kì ṣe pé yóò ní èmi náà la àmọ́ àwọn tó máa ń jọ ń rí wa papọ̀ ipa à ń jọ ń sọ̀rọ̀ à ń jọ ń ṣe ó lè máa dá ṣúgbà ó lè máa dá ìrújú lẹ̀ fún wa irú ẹni yẹn tí wọ́n pe mi ní ni ẹja sọ̀rọ̀ ah mi ò bá yín ẹ torí pé kí bóyá tẹ bá jọ sọ̀rọ̀ tán nìsín yóò dé ọlọ́bẹ̀ kẹ ṣé bí àwọn tí wọ́n fa yín náà nù àwọn máa wọn èyí lè sọrú nǹkan báwọn fa wà àwọn máa wá ń gba nǹkan lọ́nà tí wá gan so àwa náà ń fara tì bọ̀ tí tẹ̀yìn jẹ ni túrú ẹni yẹn nǹkan bá kọ́tẹ̀ kó jìnnà sí yányá so àwọn ọ̀nà mẹ́tẹ̀ẹ̀ta tí àwọn fi ń ṣe hajuru fún àwọn èèyàn náà lè lè fi lágbájá ni òsún mọ́mọ́ ó lè ṣe ọ̀kan nínú mẹ́tẹ̀ẹ̀ta àwọn sórí ẹni ẹ sì ní kò ní límítì pé ọjọ́ mẹ́ta ṣe ọjọ́ mẹ́ta lọ àbí kíní kan ń ìgbà tó bá tó rí pé ìfọ̀kànbalẹ̀ ń bẹ lórí nǹkan yẹn tó bí àwọn afá ti ṣàlàyé rẹ̀ nìyẹn. ìgbà míì yẹn lè fẹ́ yan ọmọ yẹn lódì ṣe ní ọmọ dọ́dọ̀ ni wọ́n bá mi sọ̀rọ̀ irú ọmọ tí wọ́n pe ìdààmú ọba tí o bá ti rí bóyá ọ̀dá sí mọ́ni àbí nǹkan kan mọ́ni tí ó sì já ọkọ̀ níbi ìbàjẹ́ yẹn tó dá kéèyàn fàmí tó kọ ìmáàmù àdúgbò kan ní tí wọn bá lò kí mọ gan ohun tó lè sọ fọlọ òun tiẹ níjó láyé òun ó tiẹ dá mọ kí wọn mọ sórí ẹni yẹn máa kí àtọbá mọ kó bá lè jẹ ìnira fún wọn ó lè kó bọ torí gbà mí ẹni tó bá kí mọ bóòlù sí fúnra láyé sí fún gbà tó bá kí nìsín pé ìmáàmù rẹ oṣù kí bí a kò sì mọ pé ìmọ̀ ń takò sínú ẹ̀rọ tó wá mú yàn lọ àmọ́ ọmọ dáadáa yìí sì máa ń kí mi ò nǹkan kàbá wọn wọn àwọn fẹ́ rí inú fẹ́ máa lẹ kí mi àtàlejò kájọ wá kan sàwọn àlàyé ọ̀rọ̀ kan kan so yóò rọrùn fún yàn láti lè pẹ̀lú ẹni yẹn rẹ̀ sì ń bẹ́nà pẹ̀lú látara àwọn àlàyé yẹn lọ́n ló ń sábà bí fẹ́ lómìn tí pé ó sì pé wọ́n sì ń àjọ sílẹ̀ di ìbàjẹ́ ọ̀hún tọ́lọ́ wọn ti padà sànú ẹlòmíì yányá torí gbọ́dọ̀ blọ́ọ̀kì pé pé ajuru tẹ́lẹ̀ pé kọ́lá ẹ̀mí mẹ́nu àfọ àgọ́ tẹ́tẹ́ sọ pé lásìkò yìí pé à ah, nídìí ajuru kálá àyàn ní pẹ̀lú pé sálámà sí ọmọ yóò wọ sálámà sí ẹlòmíì bẹ tí ó sálámà sí tí ó tí ó lọ lé tí tí ó dún pẹ̀lú ẹni ọgbẹ́ tí ó mọ̀ pé wọ́n ti sálámà sí ọmọ kọ́lá yóò tó wá rìlíìf ní bó ṣe sálámà sí mọ́ òun irú òní rí bá sọ̀rọ̀ mọ́ òní rí bí sọ ọ́ntọ́ máa ń sọ fún mọ́ ṣùgbọ́n náà nìyẹn gbọ́dọ̀ ṣàkíyèsí gbogbo àwọn nǹkan yẹn ṣé kí mo kébèrè rọ̀ṣẹ́ wọn wà bàtà àti ẹni discuss ọ̀rọ̀ wọn ní ìwọ tó bá fẹ́ yan oníbẹ̀dà lódì ti pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọ́mọ́dé pé ibi tí wọ́n ti yan lódì yóò di pé àwọn tí wọ́n ń jẹ́ àwọn tó ń pèpè sí súnà tó máa ń jẹ́ àwọn ẹlẹ́gbẹ́ òun àwọn lọ́ọ̀lẹ́ láyà náà pẹ̀lú rẹ̀ tí wàá mọ́tò pé èèyàn rí làwọn eléyìí aláburú ni àwọn sálàfì tó pé kéèyàn kí èsì kan àwọn oníwà padà wá ti ṣèṣàbù rẹ̀ ó lè padà wá jámọ́ wọn lọ́wọ́ tó ṣéèkù sèmi náà wọ́n ti sọ pé oògùn ni ọ̀rọ̀ wọn ni mo kó tilẹ̀ kan pé tẹ bá ti fún yẹn lóògùn kan tí dókítà bá fún yẹn lóògùn kan kò ní pa aláìsàn yẹn tì tóbùn yẹn ọba iṣẹ́ lára rẹ̀ yóò tún wo ògùn mi tí ó tún kún ni pé tọ́ba lórí rẹ̀ lódì tí ọ̀gbọ́ máa kí ìgbé ọlọ́ọ̀ni ní kó síbẹ̀ kò rálá yìí ṣe fún gbọ́ ọ̀nà àìlẹ̀ náà. lórí ọ̀rọ̀ ó ṣe suratul fatiha ní ẹ̀yìn imam iṣu tó fẹjú gan ni ó ṣe pé ẹnu àwọn àfóòkù lórí ẹni ṣùgbọ́n ẹni tó bá mú pòsíṣọ̀n wípé ó yẹ ká ka fátíà lẹ́yìn ìmáàmù tí ìmáàmù bá kakéwú jákè àbótiẹ̀ kakéwú jẹ́jẹ́ náà ọ̀pọ̀lọpọ̀ wọ́n gba ìpè tí ìmáàmù bá kakéwú jẹ́jẹ́ àwọn náà ka fátíà wà jẹ́jẹ́ ṣùgbọ́n àwọn mímú àwọn àfáàgbà ike tó bá kakéwú jákè náà a sì máa kafá tí a ti wà náà a ò ní ka jákè ṣùgbọ́n a sì máa ka so tí ìmáàmù bá parí fátí àti tiẹ̀ tó lọ rùkúrò a tí ì títí wa bó la ṣe ṣe a rí mú àwọn tí wọ́n gbà pé ọ̀ranyàn ní káka fátí ààrẹ wọ́n ní fi ilẹ̀ kéèsì yẹn ò lè burú ju kéèsì ẹni tó ṣe wípé ìgbà tó wọnú mọ́ṣáláṣí ó bá mọ́mú lórí rùkú ẹni tó wọnú mọ́ṣáláṣí tó bá mọ́mú lórí rùkú yóò lọ rùkú náà ni kò ní ka fatia mọ́ so ó ti ṣe kí ni ó ti gbé fatia lẹ̀ nítorí ìmáàmù tó fẹ́ tẹ̀lé so bẹ́ẹ̀ náà lẹni tó ṣe wípé ìmáàmù ka ó ṣíwájú ẹ̀ ka fatia tán tí mọ́mú ti wá lọ rùkú kóun náà stop níbi tó bá dé yẹn kó lọ join ìmáàmù ní rùkú rẹ̀ adẹ̀rínú àwọn afẹ́sìn tán gba ìpè rárá o kó ka fátì àti ẹ̀ tán kó wá bí ó ṣe kà á tán lórí ìdúró yẹn kó ẹ̀ ṣe wá lọ bá ìmáàmù ní rokoro eléyìí ni position ìmáàmù Bukhari ibn Hazmi àwọn afáàmì ní tí wọ́n fi ṣẹ̀rí onípàrẹ́gbà Muhammad sallallahu alaihi wa sallam ó ní máa máa bí kùnbí idha raka'tu tudrikuni idha rafa'tu tí n bá síwájú yín rùkú tí wọ́n bá fi gbórí dìde ẹ̀ bá mi lórí ìdúró ṣóbi àti ìtẹ́ẹ̀kẹ́ ṣe ẹ ṣe tí ẹ̀ bá bá mi ní rùkú ẹ̀ ṣàbá mi ní ìdúró pàdé sí wọn anusọ́nà àbí Dawud so eléyìí wọ́n lò as evidence ṣùgbọ́n ìtí ọ̀pọ̀lọpọ̀ wà lórí ẹ̀ òun ni pé kéèyàn pa á tì ibi tẹ́ ẹ̀ka náà ló ń jóun so kò lè wọ́ọ̀sì ju pé kí ẹ bá ìmáàmù ní orokoro lọ náà kí wọ́n ní èsì irú àwọn ìmáàmù Bukhari àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ fún ẹni tó bá náà mú lórí orokó àwọn gbà pé kò bára ka ẹ̀ orokó yẹ ó so àwọn gbà pé kò bá raka tẹ́ ẹ̀ bá ti bá mọ́ mú lórí ìdúró ó ti nísìn ẹ̀ ẹ̀ bá raka yẹn àbádẹ́ ti bá mọ́ mú lórí ìdúró ẹ gbọ́dọ̀ ka fátíà yín ẹ bá mú lórí dúró ẹ lọ sí ìrùkú lẹ́tì bá wọ́n gbà pé ti ìlú ziraka yìí àwọn tó ń gbà pé tẹ bá bá mú lórí ìrùkú wọ́n gbà pé mísì fátíà ṣùgbọ́n fátíà ní hakùnrin yóò jẹ́ kí ni wájibà fẹ́rẹ̀ lè tàràkà wájib tó bá ṣe pé kí ni ìdí pàtàkì bá wà ṣàwọn gbà pé ẹ̀bá na lórí wípé ok ìmáàmù ń ka tiẹ̀ lọ ìgbà wo làá máa ka titi wa ìyẹn ó fẹ́ ó simple ẹ̀ bá máa bá ka bó ṣe ń ka kò bá lè jẹ́ pé nígbà tó ń ka súrà lọ́wọ́ lẹ́yìn sáré ka fati àti tìyín ni àwọn míì àní tí wọ́n mú bá ka fati àtàn kó ṣe sùúrù fún àwọn èèyàn tó lẹ́yìn kan lè bá ka titi wọn náà ṣùgbọ́n àdìsí tó wá lórí ẹ̀ ní àdìsí tí ẹnu kùn yìí lọ́pọ̀lọpọ̀ wọn àfa ò wọ́n gbà pé kò lálàáfíà ṣùgbọ́n wallahu alam iṣu yẹn ń ṣe iṣu tí ó lè àwọn afẹ́sìn wọn lọ báyìí wọn lọ báyìí wọn lọ báyìí èyí tí wọn bá rí pé ó tẹ̀wọ̀n jù lọ́kàn wọn níbi àlàyé tó ń bá gbọ́ kí ó lò yẹn wallahu alam. kí ni a tó àìníbi ìbéèrè ìbéèrè mẹ́ta náà ni ó kù kí àgbà ṣùgbọ́n kí a tó mọ̀ tẹ̀síwájú lórí ìbéèrè wa orí ìbéèrè kan náà wà lórí eléyìí láti kéde fún wa pé àwọn ẹlẹ́ẹ̀lì mosque ní àwọn òkòkò ń bẹ̀rẹ̀ lọ́dọ̀ Sheikh eh, Kamaldeen Abu Abdulsamad wọ́n ní Ramadan lecture náà ní next week tí wọ́n invite tí wọ́n pe àwọn ìmáàmù wa Sheikh Albani Juma Abdulbakar ní dìde àsìkò yìí náà ni wọ́n ṣe lẹ́kṣọ̀ náà tó tún wọ́n sọ̀rọ̀ nípa haqiqatul istiqama wa thamaratuha the essence of steadfastness and its benefits so inshallah kí a pàdé àwọn ìmáàmù wa ní ààyè yìí so kí ọlọ́run ọlá ó ṣàrànà wa ìbéèrè kan wà ń bí ẹ rí pé ìdáhùn tí àwọn ṣèkọ wa tí dáhùn lẹ́ẹ̀kan àwọn ṣèkọ àbúfàtà sàrùmí wọ́n tẹnu mọ́ púpọ̀ nípa ọ̀rọ̀ hajjúrò yìí torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní àgbọ́yé ẹ̀ láwa mùsùlùmí bọ́lá mọ́yàn lódì tó jẹ́ mùsùlùmí bọ́lá dẹ̀mọ́ ń pè àníyàn lódì àwọn kan yí àwọn kan tí ó ṣe pàtàkì dì ní so torí èyí tí wọ́n mẹ́nu lílápẹ̀jú ẹ̀ kí wọ́n mọ ní òun mọ́ àwọn oníbíjámi lọ́rẹ̀ẹ́ nítorí wọ́n ń sọ ìtumọ̀ fi iṣẹ́ ìlíyàn lérí ni lápèjú ìgbà táwọn àfáwà ṣe ṣàlàkùn kútu bí bẹ́ẹ̀ sí mọ́ ṣe reputation fáwọn oníbídí ayé àti àfáwà lágége yìí ìkànnù wọn bá ní à ẹ mọ́ ni àbákímù kútu bí wọn à kí mọ́ wá ń jẹ àtijẹ́ ń bí àtijẹ́ tí òdodo lẹ̀ ń sọ́ṣá à tí mo àpawọ́ ni tí ó bá ti dé ń pè yín ẹ̀rìn àwọn náà padà á mọ̀ pé irọ́ ni ó ń pa ṣùgbọ́n sì máa parọ́ náà wọ́n máa parọ́ nǹkan kan mọ́ra lọ́wọ́ zina nǹkan kan gbogbo ẹ̀ ló mọ̀ sọ so aláṣọ very very careful so tabana yẹn lódì kì í ṣe nǹkan tí ẹ̀sìn ò fara mọ́ ṣùgbọ́n lẹ́kọ̀ọ́ ó dẹ̀ ní bá a ti ń ṣe ìbí kan wà ń bí láti ọ̀dọ̀ àwọn obìnrin mogo sọ ní tí ìyàwó ìyẹn bá kírun àbí ó tún lọ sí ọ̀dọ̀ àfáà àbí oníyẹ̀mí wò pé ṣé ó yàwó òun kí ni kí èèyàn ṣe lórí rẹ̀ sọ eléyìí wọ́n fẹ́ kí àwọn àfáwà tí wọ́n sàlàyé lè ní orí náà. ẹni tí ó ní ìyàwó tó wá ṣe pé gbogbo àwọn aburú tí wọ́n sọ yìí náà ní í ṣe kì í kírun mọ́ ń lọlé àwọn èèyàn méwò òṣùbò lèyìn ó ṣe ọkọ yẹn ó ní iṣẹ́ láńlá tí ó ṣe lórí rẹ̀ náà àkọ́kọ́ iṣẹ́ nù ó ní iṣẹ́ tí ó ṣe yóò gbìyànjú gbogbo ọ̀nà tó bá wọn pé ìyẹn máa fi ń bá yàn sọ̀rọ̀ tí ó fi gbọ́ náà ni kó fún ọ̀nà rẹ̀ sòkúrò àmọ́ ṣe ṣe ń gbà mí ẹ̀rọ lómi ti máa ń já pẹ̀lú ìyàwó rẹ̀ yóò sì kọrí sílé ìyàwó rẹ̀ ọ̀dọ̀ àwọn bàbá ìyàwó rẹ̀ yóò lọ sọ fún un pé ẹ máa ń fi ebi pa mí tí ebi kò ní dáná bọ̀rọ̀ fún mi yóò tún lọ lè fẹjọ́ rẹ̀ sùn nílé àwọn ìyàwó rẹ̀ nílé bàbá ìyàwó tó irú àwọn ìgbésẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n bá ti ń bá sọ́ba sọ́ba sọ́ tó bínú sí tí kò gbọ́ wọ́n lè sọ fáwọn bàbá rẹ̀ kó mọ yìí kìí kírun o sòkò ní bàbá máa àwọn tó kù ní mọ̀lẹ́bí lọ́lé fẹjọ́ rẹ̀ sùn wọ́n kó o tó gbúrú àwọn ìgbésẹ̀ báyẹn àwọn tó bá rí kó pàtàkì sí àwọn kan kó máa gbọ́ tí ó fi kàn tó fi wà convince tó fi jẹ́ pẹ́ni tí ó máa ṣe dáadáa yẹn padà rú àwọn ìgbìyànjú yẹn nìyẹn gbọ́dọ̀ gbà lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣe léyìí tó fi hàn rí pé kò change náà irú ẹni yẹn kéèyàn ó fi kalẹ̀ kéèyàn ó fi kalẹ̀ yá mo kọ́ kalẹ̀ nítorí kí ni èyí kírun kò kírun kì í kírun kò sí tó burú ń bẹ̀ ṣé kò sí lè ní wọ́n dáhùn orí kẹ́sàn tó mọ̀ sọ yìí fúnra wọn sọ débi pé ẹni yẹn kèfèrè ni ntí kéèké o kò lẹ́tọ̀ kẹ́ni tó jẹ́ mùsùlùmí kó gbé kèfèrè sí abẹ́ kó ló ń fẹ́ so àmọ́ ìtò yẹ kó ṣe kó kó lẹ́nìyàn jù onípébò la rọ́bìnrin yìí bó ni ó ṣe kú níbi aburú ń ṣe yìí so ló dáa jù kí n gbìyànjú yẹn so lẹ́yìn ìgbà tí yẹn bá ṣe gbìyànjú tí èèyàn gbà tí kò gbọ́ so kéèyàn ó yọ̀ǹda rẹ̀ kí ọmọ fi kalẹ̀ kí ọmọ wà pẹ̀lú rẹ̀ ah fi kalẹ̀ kọ́mọ kí ọmọ náà ni kó sì máa bẹ̀rẹ̀ pẹ̀lú mi ah irú kaba yẹn kọ́ bá mu wallahu a'lam. ìbéèrè kan náà wà ní ibi ibi tó jẹ́ jìbì kí so mo bá wọn fara ti ń dáhùn ẹ̀ náà ti pẹ́ ṣùgbọ́n àmọ́ bóyá ni ẹ ṣẹ̀ débi bíi ni wọ́n ní ṣé ẹ̀rí wà fún ìmọ̀ àwọn àlùfáà ọmọ ìjókòó ìjókòó kó mọ́ ẹ̀sìn bí kí wọ́n tún ní àwọn ń gbé orúkọ ọmọ jáde tó ṣe ẹ̀rí wà fún ilé nínú súnà nàbì sallallahu alaihi wa sallam. Nam alhamdulillah, as-salatu was-salamu ala rasulillah wa ba'd. Ìpè àwọn àfáà fún ìjókòó ìkómà tó bá ṣe pé kán jẹun òun ni tí a pè wọ́n fún bí èèyàn ṣe pé àwọn èèyàn yòókù náà pé kan wá jẹun eléyìí kò sí nǹkan tí kò burú ń bẹ torí pé ẹran àkíkọ̀ tí a bá pa ní tó wà fún náà ní jíjẹ a ní sọnù nígbà tá a ṣe owó ló fòrì tí wọ́n ní ká pẹran àápa àájẹ náà ni tó bá wù ẹ́ o lè gbé dàjì sínú fíza tó àti àwọn ẹbí ẹ̀ máa jẹ díẹ̀ díẹ̀ kókó bẹ ní pé kí ni òun jẹ náà ni òun fáwọn èèyàn jẹ tó kó fáwọn èèyàn jẹ kó invite wọn wá kán wá jẹ abó dín òpin káàkiri abó pín tútù fáwọn atálíkà àdúgbò gbogbo ẹ̀ náà díjẹ náà ni ó ṣì so ṣùgbọ́n má jẹni tó ṣe yí pé yóò máa fi sáàbù àwọn èèyàn kéèyàn ẹlòmíì nìsín yóò ó lè fi ẹja nǹkan kan mọ́ra wọn bí àṣà tá máa ń ṣe tipẹ́tipẹ́ sáà ní káwọn àfáà kan wá sọmọ lórúkọ láàárọ̀ sọ̀rọ̀ yóò wá bí ẹja tútù kan yóò sáré ṣe yẹn sọ ìrọ̀lẹ́ ní wàá pa ẹran àwọn ọlọ́tí ní wàá fún ní ẹran tí wọ́n máa jẹ sọ eléyìí kò bá ẹ̀kọ́ ẹ̀sìn mu so ṣùgbọ́n ṣé àwọn àfa àwọn ní iṣẹ́ kan tí wọ́n á ṣe níjòkó yẹn kò sí iṣẹ́ kan tí wọ́n á ṣe ju pé tọ́bárọ̀ opportunity àti báwọn èèyàn sọ̀rọ̀ ó dá káṣàwọn ẹ̀ láǹfààní kan sí kejì ṣùgbọ́n ìṣe wípé no torí lecture gangan òun la fi gbé àkíkọ̀ yìí kalẹ̀ ah, eléyìí kò bá mu àkíkọ̀ ní wàlímà ní ayé jíjẹ ní àwọn àyè yẹn nípele so a lè fi opportunity fáwọn afáwọn àjòkó ká ní kí wọ́n bá wọn ìṣẹ̀sọ̀rọ̀ kan sí kejì káwọn èèyàn bẹnẹfìtì presence àwọn àfáàní ìjókòó yẹn ṣùgbọ́n kó ṣe pé torí lecture gangan la fi organize àkíkọ̀ yẹn ni ẹlòmí ní súnmọ́ ikọ́ bá wà ń bí àkíkọ̀ kan táwọn wá ń ṣe lecture táwọn wá ń pín oúnjẹ yóò máa bínú pàpẹ́ à ah, ẹ stop oúnjẹ tẹ́ ń pín yẹn bóun ni ó ṣe stop oúnjẹ ìpìlẹ̀ ìjókòó yẹn ìpìlẹ̀ oúnjẹ gangan ni ẹ̀yin lẹ ti lecture bọ̀ nítorí pé ẹ fẹ́ kí ó wúlò fáwọn èèyàn ṣùgbọ́n wẹ́ prógrámù tá à ń ṣe nísìn àwọn ń pín àwọn fúùsù ni ó wá ní strata àlẹ́ pé kí ni escope kì í ní ẹ̀ torí pé eléyìí gangan ìpìlẹ̀ rẹ̀ ni pé kí ni ìdánilẹ́kọ̀ọ́ la gbé kalẹ̀ fún wọ́n ń pín nǹkan fáwọn èèyàn ìyẹn já wá ni so àkíkọ̀ ó pa àwọn èèyàn kan wá jẹun ni mo ṣe pé ó pa àwọn èèyàn kan wá gbọ́ lecture lecture lè wọlé wàlímà ìpìlẹ̀ ni pé káwọn èèyàn wá jẹun so lecture ó lè já wọlé ń so kò jẹ́ bí àárín yẹn ṣe jẹ́ wallahu alam. ní ilé ìrèlè àwọn àfáà bèèrè náà ni wípé irú nǹkan tí àfáà ní agége ń sọ yìí tí àwọn mùsùlùmí náà tí wọ́n ń gbé káàkiri ṣé ìdájọ́ kan náà ni a máa gbé fún wọn ṣá máa tíìtì wọn bákan náà ni àbí adá tí wọ́n yàtọ̀. Eh, <clears throat> ó ti clear ọ̀rọ̀ tẹni tó ń jẹ́ ẹni tó ṣe ẹ̀hẹ́jì kínní wọn pé bóun ṣe rí lélẹ́yìí pẹ̀lú pé òun gangan ni ó gbé ọ̀rọ̀ yẹn jáde sọ̀rọ̀ tó bá ń jẹ́ àwọn àtẹ̀lé wọn ìdájọ́ tí wọ́n máa ń yàtọ̀ because aláìmọ̀ kan yan hánrán náà lẹ́nu mi fẹ́wúrẹ́ tó ń wí nìfẹ́ pé kí òṣìṣẹ́ sọ pé ó ní òun lọ lè sun sọ̀rọ̀ Bukhari nínú ẹ̀wọ̀n bá tó padà rí àlàyé kí ló padà ṣe ó ní àtàláìmọ̀ kan ti ẹni ẹni yìí òun túmọ̀ sí pé àwọn tí wọ́n ń tẹ̀lé wọn ẹ̀ lè fi àlè gbé ìdájọ́ tí wọ́n lè àfẹ́ntí ẹ̀ bá tó rí pé wọn náà òun náà máa kéwú tí kò ló dùn pé òun náà fi ń sọ yẹn gẹ́gẹ́ lódodo tí ó kún yọ ah, wọn náà rí ni tí ni òun gẹ́gẹ́ wọn bó ṣe gbàgbọ́ òun gbàgbọ́ pé àbúrẹ́ra òkúrọ́ ni à ah, irú yẹn tí ẹ ti mọ̀ pé kì í ṣaláì màkàn kì í ṣaláì màkàn irú ẹni yẹn òun ó ṣe rẹ̀ hákù rẹ̀ pẹ̀lú rẹ̀ náà ni àmì tí wọ́n kọ́ bá láì màkàn lélẹ́ yìí tí wọ́n kẹ́ni pé wọ́n ṣàlàyé fún wọ́n ṣàlàyé fún irú àwọn ẹni yẹn wallahu alam kódà bí èsì pé bóyá ẹnìkan náà ni ó jẹ́ bàbá gègé náà ló pinlẹ̀ ọ̀rọ̀ yẹn ẹni tí ẹ bá rí i pé o ní mímọ̀ ni ó mọ̀ ti ń sọ ó sì ń ka àwọn sàhábà ló kùrọ̀ o ìyá dájọ́ orú nǹkan yẹn náà yóò lèrè rẹ̀ náà ni ẹni tó lè máa fírí náà ni tó já láìmọ̀ kan pé à eléyìí ẹni wọ́n dákun iṣẹ́ ìlà ń bá wí ni aláìmọ̀ kan tí ò wọ́n tó ń dá nǹkan mọ̀ yìí nígbà wọn yìí wọ́n lè fírí òun ìdájọ́ tí lẹ́yìn ọmọ àwọn náà ni wọ́n á béèrè gbẹ̀yìn ní sáré wàá yí nǹkan kan. wọn ò bí tí ọmọ ìyá wa sọ náà ni pé àdìsá nábì sallallahu alaihi wasallam tó ní nǹkan dàbà aláyà muta'ammidan ọ̀lẹ́ tàbá wọn mọ̀fà àdàbà náà ẹni tí ó bá mọ̀ ọmọ pàtàkì máa nábì sallallahu alaihi wasallam ó tètè yá ayin àga tí òun á jókòó sí nínú náà so àwọn òmùgbóyá hadith yẹn tí ó fẹsẹ̀ rinlẹ̀ tó bá fẹsẹ̀ rinlẹ̀ tí ó pàtàkì kí àwọn afárá tún mọ ṣàlàyé àwọn ọ̀rọ̀ ìdánilẹ́kọ̀ọ́ wọn. nam lórí yẹn arákùnrin tí a ń sọ̀rọ̀ nípa ẹ̀ ní tí òun ṣe òní pé ọ̀rọ̀ anábì sallallahu alaihi tó bá bá ìfẹ́ inú ẹ̀ mu yóò mu èyí tí ó kì í ṣe ọ̀rọ̀ anábì náà sallallahu alaihi táyà fi sí ọ̀dọ̀ tó bá ti bá ìfẹ́ inú tiẹ̀ mu sọ̀rọ̀ pé àwọn àfa aládì sọ párísì kan sọ yìí ó dọ̀ èèfù kò sí tó kàn pẹ̀lú yẹn làákàyè ló fi ń ṣe tẹ̀síhì àti tẹ̀lé èèfù làákàyè òun ló fi ń ṣe tẹ̀síhì ló fi ń ṣe tẹ̀lé èèfù ibi tí àwọn àfa adẹ ti ní problem pẹ̀lú ẹ̀ gangan lélẹ́yìí ráàyè rẹ̀ àbí ráàyè àwọn ọ̀gá tó kátìra wọn so in tí wọ́n bá ti sọ òun ni nǹkan tí ó jẹ́ final so ọ̀rọ̀ ike bí yá mú kázábà aláyà múta àmìdán fálẹ̀ tàbáwà makaada òmìnà náà irú yẹn sì òun lè kó ti hadith yẹn ó ti ẹni sí but yóò ní kí ó rí àdáparọ́ kan máa nẹ́bí tó bá làákà ìmú kó mọ́ tún lò yẹn náà yóò lo mú kázábà aláyà múta àmìdán ẹni tó bá wọn mọ̀ parọ́ mọ́ mi fálẹ̀ makaada òmìnà náà ríbi tí ó dé sínú náà kó mọ́ prepare kalẹ̀ fún rẹ̀ yóò lò láti lè fi tako ẹ̀yìn tẹ́ǹkó ti àwọn àdíìsì kan tó ń gbà pàdísì yóò bá láàká ìlú a ní ànábìrì sọ pé mọ́ ń kázàbà aláyà múta àmìdá ẹni tó bá mọ́ mọ́ parọ́ mọ́ mi so ẹ ń parọ́ mọ́ ànábì ni tí ẹ lòbò pé Abu Huraira pé òkúrọ́ ni àbí àwọn kan mùnáfìkì ni wọ́n nú àwọn sàábà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ṣùgbọ́n òun náà fúnra rẹ̀ yóò kó ti àdíìsì ni ìpé bó ṣe ń bẹ́nu àdíìsì kan ọkọkùnrin kan wá kó wá sọ̀rọ̀ láìpẹ́ yìí bí àná náà ni aló náà mọ̀ ń pa ìtàn ilẹ̀ Yorùbá ní náà sọ kátikàti so ìgbà tí yẹn máa sọ láyé àdíìsì ànábì kan ó dẹ̀ parọ́ ń bẹ̀ ó lè mọ̀ pé rọ́ ló ń pa o ṣùgbọ́n àdíìsì tí ó exist ni àfa àlágége ò ta kó ìyẹn ò correct torí pé kí ni ó bá nǹkan tó fẹ́ sọ ó bá a mu sàwọn eléyìí wọn ládìsì kan gbà àfi tó bá bá làákà ìwọ̀n mu ìdí ò bá dẹ̀ ń ṣàdìsì náà tó bá ti bá làákà ìwọ̀n mu wọn máìndì kẹlẹ̀ mọ́ anábì sallallahu alaihi wasallam ṣùgbọ́n wọn àfa aládìsì ní à nítorí pé à ń wẹ̀rì káwa parọ́ mọ́ anábì sallallahu alaihi wasallam ìdí ò bá ti wà sahih kò wà sahih ni ìdí ò bá ti lálàáfíà kò lálàáfíà ni ṣùgbọ́n àwọn ẹni wọ̀nyí a gbọ́dọ̀ wà kí á fún pa wọn gan gẹ́bí tí mo sọ lẹ́ẹ̀kan in tó ń dùn wọn ò ní fáwọn èèyàn ń já lẹ́yìn wọn gan rẹ́ẹ̀tì táwọn èèyàn fi ń já yẹn rẹ́ẹ̀tì yẹn lágbára ìkànnì wọn ó ní ẹ̀ṣọ́ra jasmine àbí kí náà ń pè ẹ̀yìn èèyàn gbẹtugbẹtu náà fi ń bá ọmọ yín sọ̀rọ̀ gbẹtugbẹtu òun náà fi ń bá wọn sọ̀rọ̀ ẹ̀ka nípa ọmọ yín náà kàn ṣe ṣé ẹni tó ń takò à ń lo àwọn nǹkan yìí ló máa ná ó present evidence fún ọmọ ọmọ dẹ̀ ní kí ó wà convince pẹ̀lú ẹ̀ wọ́n náà present ti tiẹ̀ náà so ọ̀rọ̀ lórí ìmọ̀lélẹ́ yìí ṣùgbọ́n ti di pé tó kù táwọn lè máa ṣe nìkan àwọn parọ́ ẹni tí nǹkan ṣàṣọ láti lè fi bà àwọn èèyàn jẹ́ àwọn àfọwà gbọ́dọ̀ dákẹ́ àwọn àfọwà súnà náà gbọ́dọ̀ dákẹ́ lórí eléyìí torí wípé ìta ń sọ ìtọ́jú òdodo ni pẹ̀lú ẹ̀rí so agbègbè yìí ni tí àwọn emphasize ni so ìparọ́ máa nẹ́bí sọ̀rọ̀ lára sọ́lá à nídi ẹ̀ ẹ̀sìn yìí tó bá ṣe pé níta ń sọ rọ́ǹgì ó yẹ kí ó ti kátìrá àwọn tí ó máa takò nú àwọn ẹni ìṣáájú tán jẹ́ ní ọlọ́run gbogbo àwọn tàbí ó yẹ ká ti takò ṣùgbọ́n táwọn àbáyẹn ń sọ náà là ń sọ. So, títí dì sí ẹ̀yin lẹ́ ń yẹ̀ kúrò ń bi nǹkan yẹn ẹ̀yin lẹ́ ń gbé nǹkan tuntun ní ìwọnú ẹ̀sìn yìí so bó láṣẹ wá fẹ̀sìn ilẹ̀ tá a mọ̀ tẹ̀lé yìí bákan náà yìí tẹ́lẹ̀ ń ṣe lẹ́yìn náà ní àwọn west lẹ́ ń tẹ̀lé ẹni tó ń tako wípé òṣùpá ó pín sí méjì yóò gbà wípé àwọn kankan ń bẹ tó ṣe kébé àwọn ń pè ní àwọn stars kan bẹ níbì kan planet kan bẹ àwọn ẹ̀dì kan bẹ tí wọ́n pè ní Milky Way ẹ̀ galaxy tán gbogbo yóò gba ọmọ òòrè rí kankan rí lẹ́nu but aláwọn scientists ló sọ facts ni wọ́n mú wá yẹn ó ibi tó jókòó sí náà ló jókòó sí ó rí kankan gbogbo àwọn kan tó believe kò exist yìí ju pé torí pé kí ni àwọn scientists náà ni wọ́n sọ so ṣùgbọ́n báyẹn pé nǹkan kan máa wá rinlẹ̀ nílùú àdámù sallallahu alaihi wasallam alẹ́lẹ́ yóò bá làkà ìlú mò ń fáwọn èèyàn kan ní àpèjúwe lánàá ìkanú àwọn tí wọ́n jẹ́ evolutionist Richard Dawkins ó ń sọ fún àwọn ọmọ rẹ̀ nínú class àwọn students ẹ̀ ó ní do you know that we all have, we all have a common ancestor ṣé gbogbo yín mọ̀ wípé a ní bàbá bàbá kan náà bí àsìn bàbá bàbá kí n pè bẹ́ẹ̀ ó ní fish ẹja pé gbogbo wa gbogbo wa bàbá kan náà lájọ ní nípìnlẹ̀ òun náà lẹ́ja so ó ń gbé theory evolution wọlé torí pé àwọn abìlú ìgbé láti àmú ẹ̀bà nǹkan kan àwọn nǹkan bẹ̀rẹ̀ sí ní fọ́ọ̀mù ó ń ṣe kínní ó ń transform sí nǹkan míì ìgbà tó yá ó dẹja látara ẹja ó di kínní ẹja bẹ̀rẹ̀ sí ní ìyẹ́ ó dẹyẹ tó ń fò ìgbà tó yá ẹyẹ ìyẹ́ rẹ̀ padà sí ṣe kìíní ó di ọ̀bọ ó di gorilla látara ẹni ó di pé kìíní ape lára ni ọmọ ènìyàn àkọ́kọ́ ti wá so gbogbo apes ìnàkí tawari sí mélòó gbogbo ìtọ́ ti ń tọ́jú sínú zoo èwo ló wá déyàn nínú wọn láti ìgbà tán ń tọ́jú wọn yìí so ẹ mọ̀ wípé Charles Darwin fọpọlọ yín ṣeré ni ṣùgbọ́n ẹlòmíì tẹ́ bá tako tíọ́rì gbogbo nǹkan ló lè fi bá yín já nígbà tó ṣe pé ẹ̀ ń takọ ayé alukur'an ni a ní scientific fact nítorí ṣe pé àwọn tí wọ́n jẹ́ biologist ẹgbẹ́ wọn míì sọ pé eléyìí is just a mere hypothesis a hypothesis lásán ni is not up to a theory not to talk of being a scientific fact ṣùgbọ́n tó bá bèèrè lọ́wọ́ ẹni yìí sí ó lè ló ń gbà wọ́n á ní kinní ní black hole tó ń bẹ ní space ni black hole títí tí Stephen uh, Hawking tó fi kú ní ó ń sọ àwọn nǹkan bẹ́ẹ̀ tó sọ wọ́n àdé rí púrúfù ní ṣùgbọ́n àwọn èèyàn ó máa kó jẹ torí pé wọn ló ti wá sọ wá sọ wá tó ṣe pé nǹkan tó ní títí tó lẹ́nu kékeré wò ó ṣùgbọ́n fún wa lérí kan jẹ kíákíá ní ní orúkọ sáyẹ́ǹsì ní so ní táwọn ẹni wọ̀nyí tó so eléyìí ni táwa gbọ́dọ̀ dì mú má ju ẹ̀sìn ẹ lẹ̀ nítorí gbogbo àwọn pátipàti tán kó wá yìí nìyẹn ẹ̀sìn tí àwọn ẹni ìṣíwájú wá ṣe tí wọn ikú tán ṣe mẹ́ṣiṣẹ́ òun náà ló ẹ̀ka wa náà ṣe kò jẹ́ bó ṣe jẹ́ wọn láwàá. ìjẹ́ orin ilẹ̀ nínú súnà ọ̀tàrí mọ́ṣáláṣí onítúnà tó ń pè òun nínú ààwẹ̀ yìí lẹ́ẹ̀mẹ́ta tó wọn àkọ́kọ́ náà wọ́n pè kan àwọn fi dí àwọn tó fẹ́ ṣe oúnjẹ sàrà bí wọn kan tó wọn wá pè kejìkọ́ tó pe ẹlẹ́ẹ̀kẹta òjò ìrẹ̀ ní ìsúná ẹlẹ́ẹ̀kejì ni pé tá bá rí bóyá official site tó jẹ́ ti Sultan of Sokoto tó wá sí ẹ̀ àwọn kíní déètì ìrun ní pé time báyìí ni fagbe wọlé kíní kan tó jẹ́ official crisis um, strong tó kọ́ wá sí ẹ̀ kíní ẹ̀ jẹ́ èèyàn lè gbára lé gẹ́gẹ́ bí pé bóyá àwọn náà lọ sí ẹ̀ torí pé time báyìí ni fagbe wọlé time báyìí la máa ṣe ni téèyàn lè lò náà fi ṣe náà. Um, ìbéèrè alákọ̀ọ́kọ́ òun ni òun ní ẹ̀mẹ́ta. ẹ̀hẹ́n ìpẹ̀rún ní taa ìgbéra nínú kìíní ẹ̀ náà ń ṣẹlẹ̀ lóòótọ́ nínú ohun àwẹ̀ báyìí so bóyá bíi three wọn mi lè pè mí pé so irú irun yẹn kò sí ìtumọ̀ fún rárá irun àkọ́kọ́ yẹn tó ń pèjì aago mẹ́ta yìí irun méjì náà ló wà ní ní àsùbà ní wàá àkọ́kọ́ yóò jẹ́ pé ìgbà tí èyí sì lè stop oúnjẹ èyí sì tún lè kírun ní ìgbà yẹn so àkọ́kọ́ nìyẹn so ibẹ̀ ni ìṣẹ̀lá fi wà pé iṣẹ́ àkọ́kọ́ nìyẹn kò pé as-salatu khairun minan nawm àbí ìkejì so ẹlẹ́ẹ̀kejì nígbà tí fájìrì bá ti di pé ó yọ tán kásìkò ti tókè yẹn tí yóò sọ oúnjẹ so ìrun méjì tó wà nìyẹn bọ́tẹ́lẹ̀ kẹta tó kọ́ máa ń pè yẹn kò mú kọ́dà pẹ̀lú àwọn míì pé wọ́n lé àwọn fẹ́ bẹ̀rẹ̀ àwọn fẹ́ ṣe àwọn fẹ́ ṣe tahajjud wọ́n á kó pèrò kò níbi kí wọ́n pèrò wọn báyẹn wallahu a'lam. nam ẹlẹ́kejì òun ni pé nípa oṣù tí ó jẹ́ ti Sokoto àbẹ̀rẹ̀ ẹnìkan tí wọ́n ṣe tí wọ́n ti wá sípìlẹ̀tì àwọn àsìkò sàṣọ́ rabi sọ́ọ̀rọ̀ mi. so èèyàn gbọ́dọ̀ gbára lé yányán aláìní ni pé pàtàkì lọ́tẹ́ bá jẹun tó náà máa da kìnní yẹn mà bọ́n tó súnmọ́ jù ni pé kìnní yẹn táwọn máa ń súnmọ́ gan máa ń súnmọ́ gan sòtí ẹ̀ bá rẹ̀ tó bá pàkíyèsí yàn tó fẹ́ mọ kìnní yẹn wípé táìmù ah, táwọn ń ṣe sàhẹ́rù yìí o tó bóyá mistake wà mẹ́ pẹ̀lú tó jáde látọ̀dọ̀ ọba Sokoto àbí kankan sòtí yẹn bá rí tẹnìyẹn sì sálàyé ṣe fún yàn kí wọ́n tẹ̀lé tẹnìyẹn o so because àwọn kan wọn approximate mi pẹ̀lú pé bí o ṣe rí àbí nǹkan kàbí kó jẹ́ kó lo kíni geography lọ́ọ́ fi ṣe so bọ̀tẹ́ tó ń bá wo kíní yẹn tó rí pé ah, kíní yìí ó lé àbí kíní yìí ó ti pàṣẹ jù tó bá pàkíyèsí yẹn tó yẹ pé ẹni yẹn mọ kíní yẹn ó ní màá pa rẹ̀ kí ọgbà tẹ́ni yẹn so gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kàlẹ́ndà náà nìkan sọ pé oṣù máa yọ níjọba yìí kó wàrà di pé kò yọ ọmọ nígbà yẹn ṣùgbọ́n tí òun rí pé kò yọ ẹ̀yìn yẹn ó tẹ̀lé torí ọ̀pọ̀lọpọ̀ kàlẹ́ndà yẹn àwọn tí wọ́n ń lò bí abiru saudi láti fi sọ pé àwọn fi sanwó oṣù àbí kankan àbí nǹka kọ́kẹ́ wà fún kàlẹ́ndà lásán ni àmọ́ àwọn tí wọ́n ń ṣẹ́ lórí rẹ̀ àwọn ọmọ mi bèsì lérí pé ṣó yọ àbúṣe yàn yọ wallahu a'lam. ìbéèrè gbẹ̀yìn tí wà bí òun náà ni ìbéèrè tí ọmọ ìyá wa ṣe wọ́n ní sọ kankan nípa nàbí sallallahu alaihi wasallam kìí ṣe nǹkan aburú ṣùgbọ́n padà mọ̀ pọ̀rọ̀ tó ń sọ ọ̀rọ̀ tí yóò tú pa nàbí sallallahu alaihi ni ó sọ tí ó lè padà túbá sí ọlọ́run á gba ìtúbà rẹ̀ nígbà tí ó ti túbà yìí. Ah, lókùngbà tí ẹnìyẹn bá ti túbá tí ó lè ní àníyàn pé ìgbà tó ń sọ òun máa ma fẹ́ dáadáa parọ́ mọ́ anábì sallallahu alaihi wasallam ó rò pé nǹkan yẹn rí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ó padà kílẹ̀sì pé n tó ń sọ yẹn kò rí bẹ́ẹ̀ ó dẹ̀ túbá ó dẹ̀ sọ ní ààyè tí ó ti sọ ọ̀rọ̀ yẹn fáwọn èèyàn pé anábì sọ báyìí o ó sọ fún ọ pé nǹkan yẹn ò rí bẹ́ẹ̀ o àbí kò lọ́pọ̀tunítì àti ní ti àwọn ẹnìyẹn mọ́ ó sọ ọ́ síta pé ìgbà kan ó sọ báyìí báyìí rí so ó padà clear pé nǹkan yìí kò rí bẹ́ẹ̀ so inshallah ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala yóò gba tuntun gba irú èèyàn bẹ́ẹ̀ ọláwà àlà. òbí yẹn náà jẹ́ òpin àwọn ìbéèrè tí a ń gbà so adákọ́ fún ọlọ́wọ́ àlá ọba tí ó ṣe ní àwọn àmì àti òwúrọ̀ ní. Ah. so àbí ọlọ́run aláṣà kó bá kó kálukú wa ní ọwọ́ kó dẹ̀ gbàdúrà wa ní um, àmàyí nígbàgbé tẹ̀sí wa mọ́ lọ níbi bíi láàyè yìí láti ọjọ́ monday di saturday so láti aago bíi fifteen to six rí bí um, ìgbàmọ́ creep bẹ́ẹ̀ la máa fi ń ṣe tẹ̀sí wa níbi bíi táwọn ìmọ̀mọ̀ ọmọ dára ní ẹ̀kọ́ tẹ́ẹ̀nì jíìmù um, fáwọn tí wọ́n béèrè nípa ìtìká so pẹ̀lú ọgọ́lá a máa jẹ́ kí wọ́n mọ̀ títí alẹ́ yìí insha Allah so bóyá ṣeéṣe àbí òní ṣeéṣe bí àwọn information mi tí à ń gbọ́ so yẹn jẹ́ lápá kan dẹ̀ní gbẹ̀yìn kí a tó parí ẹ̀ um, àwọn alájíwá àwọn chairman wa wọ́n.